والسلام والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه ومن تبعهم الإنسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى المرأة بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته قد أصبحوا على الله Ọlọ́run wa yìí ṣe pé òun náà ni ó pa wá láti òṣèlú àti ìjọba òun. oore tó ga jù ọlọ́wọ́n bá ṣe sẹ́yìn àti èyí òun náà ní pé ọlọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí àyè jẹ́ mùsùlùmí náà ọlọ́wọ́n mẹ́jọ tí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dọ́lọ́wọ́n kọ́lọ́n kó bá wá bẹ̀rẹ̀ sí àjẹ́ mùsùlùmí Orí ẹlẹ́gbẹ̀ ìrìnfin àríwájú bẹ́ẹ̀. Òun náà ni bí ọlọ́run ọba tí wọ́n rọ́pùnà balẹ̀ ní agbègbè yìí. Àlékún ọ̀pọ̀pọ̀ balẹ̀ tí ọlọ́run ọba tó bá wa ké sí àgbègbè yìí. Gbogbo àwọn ààyè tí ò ní ìpọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba tó bá wa fi ìpọ̀kànbalẹ̀ sílẹ̀. Oore Òun láàrin bọ́lọ̀ ń fẹ́ kọ̀ọ̀kan wa ní àlàáfíà. Ọlọ́run tó sáàrí fún àlàáfíà ní kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí ọ̀lọ́ láàáfíà ọlọ́run bá fún wa ní àlàáfíà. Àwọn orin mẹ́tẹ̀ẹ̀ta yìí, òun làwọn àfá wọn sọ fún àwọn pé òun ní ọ̀gá gbogbo àwọn orin pátáyẹyẹ gbogbo orin tó kú nǹkan tẹ̀lé yìí tí wọ́n ti fi lágbára gbọ́ra wọn lọ òun náà lọ fi dùn ọlọ́run ṣe ní nǹkan tí láti jẹ ẹ̀rẹ̀ àbùkù náà ọlọ́bẹ̀ fún àwọn ọ̀sán tí a ọlọ́run fún tọ́lú ọ̀run fẹ́mi tí máa máa bá wa sọ́ọ́ ẹ̀yìn náà tí ẹ máa gbọ́ ọ̀rọ̀ gbogbo yìí ní àgbọ̀lẹ́ ọ̀rọ̀ náà àti ní àti ẹ̀yìn ọwọ́ ní kọ́mọ náà gbà tí wọ́n ní àǹfààní. Báwọn ọjọ́ oṣù ní yóò máa wáyé ní oṣù lọ́dún gúúsù kúra wọn ìbẹ̀ gúúsù. A ti sọ fún wa ìbẹ̀rẹ̀ sóra yìí ní àná. Ayọ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ ó ṣàlàyé fún wa pẹ̀lú wípé ṣúra náà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn lẹ́tà tó jẹ́ lẹ́tà ìgbìlọ́gbàwà èyí tó jẹ́ pé ọlọ́run fi bẹ̀rẹ̀ àwọn ṣúwà ìtàn àti ṣúwà tó gbòdù náà jẹ́ kan náà àwọn lẹ́tà yìí ọlọ́run ọba nìkan ló máa ní tó ń bọ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ó sì fi ń pe àwọn ìgbèlú láti jẹ́ pé lẹ́tà bá fi kókùn ra ní ìjọbi ẹ̀yìn ẹ̀kúrú ẹ̀wà ó tún fi ń pè wọ́n láti jẹ́ wípé kí wọ́n lè bá ṣe sí síkú àwọn nígbà tí wọ́n bá ń gbọ́ lẹ́tà yìí wọ́n fẹ́ òfin sí lọ́fẹ́ ṣẹlẹ̀ ní ìgbà náà ọ̀rọ̀ ọba ní ìwé kan oláàbí kòránì jẹ́ gbogbo wáyà tí fẹ́nu kòránì pàtàkì ìtumọ̀ agbọ́jọ́ mú gámà ní pé a ti pàfẹ́sì rẹ̀ dáadáa àìdá òní wọlé síra àdínkù òní wọlé síra ọ̀jẹ́ ní àgbàdo lè lọ wọ́n lè fi kọ̀rọ̀ àríjọ́ àjọ pé mọ̀fẹ́sì àdínkù gbogbo ayé àgbàrá ní kò sí tọ́rẹ́ gbà wọlé láti ìgbàáṣíà tí ó fi dé náà kò sí wọlé ọlọ́pàá ọlọ́run ọba ti ṣe ní ìgbà tí kò sí ní sàlẹ̀ gbogbo ẹ̀ pàtàkì wọn lẹ́wọ̀n gba náà ọ̀rọ̀ ní gbogbo ẹ̀ wà ní kò sẹ́yìn tó ń dúbẹ́ gbogbo ẹ̀ látàlàyé ní tí a ní ìgbàlẹ́gbẹ́ ọmọ àyè wa dáadáa gbogbo ẹ̀ pàdánayá òun látàlàyé tó gbàgbọ́ ó jẹ́ nǹkan tó wípé ọ̀dọ̀ ẹni tí wọ́n ń ṣàlàyé yẹn ni ẹni tó jẹ́ ẹni tí wọ́n gbé nǹkan tàbí tí ó lè fi nǹkan dúró sí òun náà ní àṣì ẹni tó mọ gbogbo tó pamọ́ nínú àlámà yìí òun náà ní olùdíje àwọn sọ fún wa wípé ọlọ́run ṣàlàyé nítorí pé ẹni ìpèsè yìí ẹ má jọ sí fún kankan àràfi ọlọ́run wa yìí torí pé òṣìṣẹ́ ọlọ́run wa ń sọ wípé èyí òṣìṣẹ́ ọlọ́run bá o kò jẹ́ fún yín olùkìlọ̀ àti olùkúni ní ìrọ̀ òdòdó. Sọ̀tẹ̀ tí ìwà tó ní ọkẹ́ láti bí ayá ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni wọ́n ń kà fún wa ní abẹ́rẹ́ tẹ̀sílù ẹ̀kọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإن أخاف عليكم عذاب يوم اللهم صل على قلت الحكومة إن آية إليها نصرة أمة Kùránì ẹlẹ́ kọkànlá, lórí ẹlẹ́ kọkànlá. Ọlọ́run máa Olúwa àdìsẹ́kìrò rọ́bàkùnrin tó máa tún mú ìrẹ́ ìrìn. Yorùbá tí kó mú màtá àrì àtàmà ìlàrá àjàlẹ́ mùsàmà wà yóò fi kó lábí sábẹ̀ sábà wà yóò tàwálà òun fàínì àkọ́ọ̀fọ́ àrẹ́kùnrin. عذاب يوم كبير Bọ́lú wọn alákọ̀ọ́kọ́ yìí, wọ́n ni tẹ́kìrú rọ́gbà fún àwọn tí ó jẹ́ wà fáà wa, ọ̀rọ̀ tó kọ́kọ́ jẹ́kùkà káàkiri wá ń bí ọgá ìjẹ máa ọ̀rọ̀ náà fún mù. Nítorí pé àwọn aláàbí wá òjò wá ìwájú yìí ṣùgbọ́n gbàgbé abẹ́jẹ áṣù lọ sọ́dọ̀ aláàbábùrú ìlànà ìgbádá rẹ̀ bẹ́ ṣe áṣù yìí gẹ́gẹ́ bí àwọn àbá wa gẹ́gẹ́ bí wọ́n ti wò ó ìgbà àpọ̀ fún wa lánàá òun náà ní wípé àwọn àbá ọjọ́ fún àrígbé júmlà yóò júmlà tó sàmì níyà òun ni aláàbábùrú ìlànà ìyẹn ti pé ọlọ́run ọba ṣàlàyé kùràánì nítorí pé tẹ ẹ má ba àjọsìn fún nǹkan ká àyàfi àmọ́. ṣùgbọ́n níbi àwọn ìjọba wa tún wá jẹ́ ìgbé ó ṣe pàtàkì fún wa káwò dáadáa nígbà láyé áhùn nínú nǹkan tí áhùn máa ń jẹ́ gbogbo aláàtìmọ̀ ẹ̀wọ̀n lè jẹ́ ẹ̀mí orí kó jẹ́ àlùmọ̀kàn tọ́pá fún bílọ̀ fẹ̀kìlà nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé a ń tún máa ń jẹ́ òun náà ni a ń èyí tó jẹ́ pé yóò máa jẹ́ ànáńsílà yóò máa jẹ́ nínú àwọn nàrọ́ sílò ìmọ̀dọ́rin ìdẹ́gbẹ́ àdìsọ́fún agbẹ́gbàtàrí aláàtà àbújú àwọn eléyìn oṣù mọ́tò ní kí ni ọ̀hún òṣìṣẹ́ láàbí ọmọ àwọn jìnnà lọ́wọ́ àmà jẹ́ lára àná àti àtọ́lábẹ́jọ fún ẹgbẹ́ òun wà lórí láàrín bí àyẹ ló lọ gba ìlú rẹ̀ ṣùgbọ́n lẹ́kẹ̀ẹ́ta fẹ́sẹ̀ òǹgbẹ̀jọ wá ní àwọn àtọ́rọ̀ wa tí wọ́n sọ fún wa wípé òun ló máa jẹ́ òun náà ni áńtàǹpé ní alùpùpù àlùmọ̀ta ìrọ̀ torí pé a ń tó àwájú yìí ìdàgbẹ́jẹ́ àtúnlé lórí olóògbé rẹ̀ torí pé wà àmì ìjẹ́jú kì í rú rọ́bà kù á ilé ìjọba yẹn àwọn àlùmọ̀fà kérò mi òun lọ́jọ́ wípé a máa rí amúrù lẹ́yìn rẹ̀ òun láàmà rí náàyù lẹ́yìn rẹ̀ nígbà wà jẹ́ kó jẹ́ wípé láàdọ́wà wájú yẹn tó wà níbi àdọ́wà wájú yẹn ló lè jẹ́ kí yóò lá àná níyàwó

ó ti di tẹ̀kìlírù kan síbẹ̀ pé àdẹ́bì wá ń sọ wípé wọ́n ti tàlàyé kùránì tó mọ́ wá ń sọ fún yín pé àkúrùlà mọ́ wá ń sọ fún yín pé ọ̀rọ̀ tí mo wá ń sọ ni pé kí ni o látàbùkú ìlànà ìnáni kí a làkùn Mo tún wá ń sọ fún ní wípé àìsàn ẹran kí ni ọ ìṣẹ̀kù kí ni rọ́bà kò tó ń bá ìwòrú ilẹ̀. Pẹ̀lúkẹ́ ìjọba tó kàrá níbi àníbi máa ń sọ pé ọlọ́run ti kọ́ wọn sọ sọ ọwá ń sọ báyẹn fún àwọn ọmọ rẹ̀. Tòláyò ilé kí ni ọ lá àná ìyá, á ní ọwà jẹ́ So àwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́nu bí ìlú ti dé ní wọn. Bàbá ló bá bẹ́ẹ̀ máa sọ wípé nìkan bí ìlú kò sí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ní ìwájú. Wọ́n á ní sẹ́jú sí rúrọ̀ Àdábí kọ́kọ́ jàlàyé fún wa wí pẹ́rẹ́ wọ́n jàlàyé Kùránì lẹ́yẹnyẹ fún yí kí lè sọ fún yí wípé ẹ gbọ́dọ̀ sí nǹkankan àwọ́ èmi wọ́n jẹ́ olùkìlọ̀ mo sì jẹ́ olùfúnni ó fún yí àbí kí sọ fún yí wípé استغفروا ربكم ثم توبوا ربكم الاستغفار Lẹ́yìn ọjọ́ àbórí ní ìbáadà náà lọ́nà, ó ti wọ ara ìbáadà. Ṣọ̀ṣùgbọ́n òun náà tó dájú ó ṣe ẹ̀ lọ́tọ̀, tọ́jẹ́ pé ó ṣe pàtàkì wọ́n ara àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí bá ń dojú ọ̀rọ̀ kọ ìpẹ́ tí wọ́n jẹ́ ẹ̀rì tí ó wà foríjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wọn lẹ́yìn pàtó ọlọ́run ọba wọn tó jẹ́ fóònù ló dá wọn. Ṣùgbọ́n bèbí òun náà ní mẹ́kì. Gbọ́dọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní àdísìkì sọ̀rọ̀. Gbọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ní àtàwùbà. Ṣùgbọ́n àdísìkì sọ̀rọ̀. Sọ òun ni bẹ́ẹ̀ nǹkan bá abẹ́ wá nínú ìsìn ìbárò nǹkan méjì. Gẹ́gẹ́ bá wọn pa àwọn alákọ̀ọ́kọ́ tọ́lábó lè máa fi lọ. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni tọ́lábó ráhùnmá ráhùnmá. ọ̀rọ̀ ọmọdé ní kan fún oorun polisi báàbù yẹn. ìgbà alákọ̀ọ́kọ́ ìwọ̀ ọlọ́run oríṣi ni àtẹ̀tẹ̀wọ́ ìgbà alákọ̀ọ́kọ́ nínú ẹgbẹ́ ìwọ̀ ọlọ́run gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ṣe pàtàkì rẹ̀ ìwọ̀ ọlọ́run òun tó ṣe báwọn. ẹ̀rọ àgẹ́bí láti pé bàbá borí sí mi dá ọlọ́run bá ṣe bò àwọn apáṣọ fún akẹ́bí nìkan méjèèjì ọlọ́wà nínú kí ni wọ́n àmì ti pa. nínú nǹkan mẹ́rin ọlọ́wà nínú sáwà nǹkan mẹ́rin ọlọ́wà nínú kí ni nǹkan mẹ́rin. Ìgbẹ̀jẹ̀ ó tún wá rí ju lọ́rùn nígbà mí o jẹ́ a kú ìmọ̀ sí ìyàwó tó bá jẹ́ pé kí ni ọ a kú ìmọ̀ sí ìyàwó tí wọ́n sọ pé ọgbọ́n lọ́wọ́ ẹnìkan oṣù lágbára àti lè dá padà wọ́n fi kọjá ẹjọ́ wà ní dá padà wọ́n fi kọjá tó yàrá a bá ń sọ̀rọ̀ nípa àgbáwọ́gà alákọ̀ọ́kọ́ òun náà Kọ̀mẹ́ntì gbọ́dọ̀ ìjọba òní. Àwọn kan ṣe bẹ́ẹ̀ orí ayé ló wọ́n fẹ̀yẹ̀ níwọ̀n ti ilé ẹlẹ́ ó ti dọ̀wọ́ ọlọ́run òní nìyí. Ó lè wọ́n bá tẹ̀ fún o táwọ́bà yẹn. Ó yọ kúrò nínú ẹ̀jẹ̀ yìí o mo ilẹ̀ mi ò mọ́. Ṣé báwọn ẹgbẹ́sẹ̀ wà lọ́dọ̀ àforíjì? Àwọn ẹgbẹ́ àrùbá. Ẹ̀rọ kò wọ́n gba owó àgbẹ̀gẹ́rẹ̀ lọ́la ọdún àtàkùnlá ìwúlọ rẹ̀ méjì ẹ̀jì jọ lọ́pọ̀ ní tí ọba ní sí táwọ́bà pẹ̀lú ìrànlẹ́ sí ìtàn táwọ́bà ọ̀làgbàrà tí ọba ní sí ìkòyí ìrànlẹ́ sí ìtàn yẹn dáadáa máa rìn àdáàbò tó ọ̀gbìn jẹ́ pé táwọ́bà ọ̀gbìn

ọ̀pọ̀ bí wọ́n ká lórí ìṣẹ́ náà máa àkùdánú lọ́jọ́ ó kábà mọ́ náà ó kábà mọ́ lórí ẹni bá ti ní ṣe orúkọ náà lórí ìlú ó kábà mọ́ pé àbúrú tó tó láyé nìkan tó ọ̀gbá náà lórí sáńgbà òṣèlú ẹ̀dá ẹ̀kẹta lórí ìṣẹ́ lọ́wọ́ ẹ̀ àdámilẹ̀ áwùdákìlá sáńgbà So ọgbọ́dọ̀ mọ ní determination yìí pé ẹ̀sẹ̀ yẹn á ọlọ́run lè mú ìṣe Ẹ̀sẹ̀ wọ́n náà, ìjọba ń òun náà ní o gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan tí ò ní jó débi ẹ̀sẹ̀ yẹn mọ́ gbogbo ẹ̀rọ gbọ́dọ̀ padà fún wa máa mójútó. Kíló ibi èmi tó gbogbo débi ẹ̀sẹ̀ yẹn mọ́ ọgbọ́dọ̀ wáṣẹ́ kíló kó àwọn mójútó ọ̀rẹ́ kíló tó máa mú sí ní pé àwọn ọ̀rẹ́ kan lọ ń bá rárìn lójú mú sí lóbi mọ́tí ojú wá tó bá jẹ́ orí mọ́tí máa oníkàbà mọ́tí olówó ẹ̀nà ojú wá ó gbé àwọn ọ̀rẹ́ yẹn ẹ̀sùn tó wọ́n tẹ́bí lọ ìfún ní ọmọ tí ẹ̀yẹ̀dẹ̀ tó ti wèé lóbi tíra ó gbọ́dọ̀ ti jẹ́ sọ̀rọ̀ pé ohun ọ̀fẹ́ máa jẹ́ kí ni ọ ọgbà méje ọgbà méje kò tó ọ̀gá sí òbí bí alọ́gbẹ́ tí lọ kèé kí òun ọwọ́ àtọ́gbẹ́ á ìmà kí òun máa ó wá ti yọkó bẹ àìní kí òun ẹgbẹ́ ìjọkó bẹ ọjọ́ kó ní kí lọ àìní kí òun ọwọ́ ń kẹ́lọ̀ àwọn ṣe áà kí wọ́n ah, bá lè jọ àì ìdí ìṣò wọn á ah, ní áṣírù pé ìdí ìṣì ní kí wọn ọlọ́run ìjọba bẹ̀rẹ̀ sí wọn ọwọ́ tí wọ́n lọ kí òun kọ́kọ́

àwọn tó yá àwọn wa eléyìí ni wọ́n fún wa ìkánà àwọn àfáà ọwá fún alápèjúwe òun kàfà alápèjúwe ní ọ̀rọ̀ pé àyíkè fà fún àpàdé ṣáájú jẹ ìpìpáàrù òun ni pé káàkà ti fún wa ẹni tó lọ sí ọ̀dọ́ ọwá sínà ó fẹ́ gbé alápèjúwe ó fẹ́ sọ́jọ́ ọwọ́ sínà ọwọ́ agbátẹ́mù lọ ẹlẹ́sẹ̀ mọ́ ó dàbí ẹlẹ́sẹ̀ ọwọ́ adé ọwọ́ adé ọwọ́ má ti sínà ọwọ́ apàdà láti sẹ́ńgọ́ sínú àyè ọ̀rọ̀ fífi ìpàdé àwọn àpàdé rẹ̀ fífi ìpàdé rẹ̀ ọwọ́ apàdà lọ́jọ́ ọ̀gbọ̀n kò fẹ́ ká wà ní. ó fẹ́ ń lọ ẹgbẹ́ ṣe kẹ́kẹ́ ní kékeré ọ̀rọ̀ tó bá ó máa jọ lágbára ní ọ̀rọ̀ parí ọ̀gá ọ̀gá ti pé ọ̀rọ̀ parí ìjọba ìjọba ọlọ́run bá wọ́n ń dáwà ìfún wa nínú ayé àti ìjọba ọdún wa ọlọ́run ní àdábì ìfẹ́ ìgbà fún ilé lórí ìṣàgbéwò ọ̀rọ̀ ìjọba ọlọ́run ní sọ fún ilé ìṣàgbéwò ọ̀rọ̀ ìṣàgbéwò Ẹgbẹ́ orí ní lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ní ìjọba àforíkí lọ́sọ́ fún ẹ̀yìn. Gbogbo àwọn akẹ́kẹ́ lọ iná tẹ̀lé òsílẹ̀. Gbogbo àwọn akẹ́kẹ́ ọmọ àkàn pèsè ní ọgbọ́n pèsè ìjọba lọ́wọ́ sáàkùn mọ́ àkàn tẹ̀. Orí tún máa fún mú ilé ìsìn. Ẹgbẹ́ tún tọ́rọ tún dáná àtọ́rọ àtọ̀rẹ́ ìsìn. Tẹ bá wá ṣe tọ́lọ̀ bá ní Ọlọ́run ọ̀rọ̀ yọmọ tí kún bàtà án àbẹ̀rẹ̀. Sọ ọlọ́run ọba yóò fún yí ní ìgbádùn, ní ìgbádùn èyí tó fẹ́ sí pé yọ́ da púpọ̀ jù. Òun lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run ọba ó fún yí ní ìgbádùn ìgbàdúrà ló jẹ́ pé kí ni yọ dà púpọ̀ yẹnu jẹ́ pé ẹgbẹ́ ọba bá ti fún lẹ́sí ìlú ẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́run ti fún ní ìṣẹ̀lẹ̀ tó dáa yẹnu má ló rọ ṣùgbọ́n ìjọba ọba máa fún ẹni bẹ́ẹ̀ áàpù tí ó fún ìjọba ẹgbẹ́ gbàgbọ́ gbogbo náà ọwọ́ ṣe fún ìjọba jàǹbá ni. Tọ́lọ́tàrà bẹ́ẹ̀ ọlọ́wọ́ máa ń sàlàyé nǹkan tí ìmáàmì tó máa ń ṣe. Gbogbo ẹjọ́ bá ti ní ìmáàmì ọ̀dọ́ ìfàlànú ìyáàmù àyájá ẹ̀sìn. Ọlọ́run ní irú àwọn abáyìí, òun náà ni ààjẹ́ kí wọ́n lo ìtẹ̀mí, ìtẹ̀mí tó dáa, òun náà ni wọ́n lò. Ó dá ọlọ́run máa ń sàlàyé fún àmì ìlú rẹ̀. Ẹjọ́ bá ti lè jẹ́ pé ó jẹ́ oṣù náà wọ̀ ó wá borí ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀tọ̀rọ̀ túbá tó irú ẹni bẹ́ẹ̀ ọlọ́pọ̀lọ́ yóò fún ní ìgbésí ayé èyí tó jẹ́ wípé tí ó dá ìgbésí ayé ni ó wà lò títí títí títí títí ọlọ́wà ní kí ó ìlàrá ajá ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ kan mú wọn ọlọ́run ìgbà kan tọ́bí èèyàn ọlọ́run ọba nìkan ni mo fún gbàgbé lórúkọ nínú sí ẹ̀rìn kankan tọ́rọ àwọn fún gbàgbé pẹ̀lú mo fún gbàgbé lórúkọ èmi ìwà fi mẹ́rin kankan gẹ́gẹ́ bí àwọn ti àwọn ayé máa wọ́n bẹ́ẹ̀ yá lórí sí ilé ìgbà yìí lọ́dọ̀ sọ ààfún nígbàdùn ìgbésí ayé dáadáa tí ó fi yọyọ ìkù fàájà ní kùtà mọ́ fáfá ọ̀sán ní òun náà ti fi ní ọrùn wọ́n sì wọ́n fà tí ó fi di àsìkò ọjọ́ fún rẹ̀ tó bá jẹ́ omi kàkì àwọn akẹ́lẹ́ àwọn àdìpọ̀ náà. Wà yóò rí kúrẹ́ bí ọkùnrin mọ́ Wà yóò rí kúrẹ́ bí

àwọn káwọn ọlọ́dọ̀ pé kí ni nǹkan tí ń jẹ́ àlùfáàdínù sọ nǹkan méjì ọ̀nà ni wọ́n túmọ̀ rẹ̀ sí fájú alákọ̀ọ́kọ́ ẹ̀rọ sí fájú ẹ̀rọ sí fájú alákọ̀ọ́kọ́ ọ̀nà ni àyẹ̀ amánú àṣọ sọ iṣẹ́ rere òun ni wọ́n ti sí sọ lẹ́ni pé kúlà bí ìfájú ní ọdún gbogbo àwọn tó bá jẹ́ ẹni tó ti jẹ́ ẹni ọdún gbogbo ẹni tó bá jẹ́ pé kí ni ọ ó ti jẹ́ ẹni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ wọn lọ túmọ̀ fábílì nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀gbẹ̀ni fábílì yẹn òun náà ní wípé mọ́sídà yìí ni ìyẹn ni pé dáadáa rẹ̀ ó lékún ju àìdá rẹ̀ lọ. Ó jẹ́ tó jẹ́ ẹni tó pọ̀ jẹ́ ti pé dáadáa rẹ̀. Ẹgbẹ́ ìsìnlẹ̀ fọ́dọ̀ láti àtànáàtùbú aláṣẹ́yìn àti ọwọ́ kan mọ́ ìjàgbá. Tó jẹ́ ìsìnlẹ̀ sọ̀rọ̀ ìfún alákọ̀ọ́kọ́ ìfún ẹ̀rẹ́ jẹ́ ìjọ́ àkùnfájú alákọ̀ọ́kọ́ Ìtumọ̀ alákọ̀ọ́kọ́, òun náà ni àjìjàjà tó àwọn òun. Sọ̀rọ̀ ìwọ̀kọ́ọ̀mù jòrò sáájú nínú àmì ọwọ́ parí ó tàbí omi ẹ̀ṣẹ́. Ẹ̀ṣẹ́ ọlọ́run bá náà ti máa lé mú sí ìrẹ́ ohun tẹ̀lé nínú àmì pàdé. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni kí ni òun náà ni àmì ìdámínà, àmì ìdámínà tó náà ni àbá wọn tó lè ṣe ẹlẹ́sìn ẹ̀wọ̀n ní kí ó yà ní ìpàdé gbogbo ẹjọ́ bá ti fi ṣe ẹni ọ̀rọ̀ ọ̀bọ̀ ọmọ ìtàlọ rẹ̀ fún ìwà lọ bá yí wújú léṣe kúlà bí fámìlì ìlú ẹnu bá fádínlà fún Èlùsà ẹ̀sán àtọlọ́run ọba ọlọ́run máa ń ta gbogbo ẹlẹ́lẹ́gbẹ́ ń bá ti ṣe ẹ̀rẹ́ kan.

Ọlọ́run bọ́ ọmọ ẹ̀fí kiri dá lọ́rẹ́ lọ, àìyànṣíà ọlọ́run ọmọ ti dára. Tí ó bá ti túmọ̀ àrà, ìgbẹ̀jẹ́ bá wà fún àwọn àjẹ́ ìtúmọ̀ rẹ̀. Ọ̀làní ń bá wà náà ó, wà ní ìrìn عليكم عذاب يوم كبير Ọlọ́run wà ní ìṣẹ́wà láàrùn. Gbẹ́gbẹ́ jù ní ọjọ́ wà ní ìṣẹ́wà láàrùn. Ìjọba ìmúdọ́ ọ̀bá ìrìn máa ní ìṣẹ́ òkùnkú àrẹ̀ ọwá fún àjẹ́gbé ó jẹ́ tàtàwọ́ láwọ́ òun ni ó máa dáa jẹ́ pé bàí ní àkọ́ fún àlẹ́ ikú òṣèlú ẹgbẹ́ tàwọn láwọ́ ẹgbẹ́ tẹ̀lé ìwọ̀n sí ọ̀pọ̀ wá gún lọ́dẹ̀ tẹ́lẹ̀ ti wá ìgbà tí ní ìdọ́jọ́ àwọn ẹgbẹ́ ń bá bọ̀ ní wọ́n gbé ní ọ̀rọ̀ kan wọn àbọ̀ wà ní ìsàjà wọn lọ́wọ́ lọ́wọ́ tí ẹni tẹ́ wá jẹ́ kéfèé yìí tẹ́ bá wá gún tẹ́ kọ̀ Òun ni pàtà rẹ̀, àmọ̀ pé ọlọ́dọ̀ fún ọpàtà rẹ̀, ẹgbẹ́ fún ti bẹ́ẹ̀ nìkan náà àwọn ọlọ́pàá. Tẹ́ẹ̀bá òṣọ́rọ̀ wọn bá ní فإني Ilé-ojú ọlọ́run ọba àkọ́ọ̀bù àlẹ́yìnkún, mọ́ ń bẹ̀rù fún ní àdáadáa, àdáadáa yàwó mẹ́kẹ̀ẹ́ mọ́ ń bẹ̀rù ìyà ọjọ́ tó jẹ́ pé ọjọ́ tó tóbi. Sọ eléyìí ọlọ́run bá fi ń ṣe tàbí ìtò lágbára táwọn tí ọba tẹ̀ láti ọlọ́run ọba tí wọ́n tẹ àwọn ànábì ọlọ́run ọba nírọ́ ọlọ́jẹ́ bá gbọ́n ní góòlù ìdíje mi ànábì amúnáàbà ọ̀tùnkún ilé yìí níbi ìgbà tí mo pè yí sí à. Èrè tó lára ọjọ́ méjà kìámà òun ni àyàwó mú àlùkẹ́bí ọjọ́ méjà kìámà tó àyàwó àlùkẹ́bí mọ̀ ọ́n bẹ̀rù lórí lórí ìyá ọjọ́ kan tí ọjọ́ náà jẹ́ ọjọ́ tó ṣe gbé ọjọ́ tó tóbi fún wọn ní kíra nítorí bí tàbí ìtúnyẹ kó lè bá àfojú wọn dáadáa ìyá ọjọ́ kan. Sọ àwọn ìjọba ilẹ̀ wọ́n tún wá mú wákẹ̀ bí eré ọjọ́ náà wà tó ní ọ̀. Kí ìdẹ̀bí yóò tún lè bá àjẹ́ pé yóò tún lè lágbára sí ìdòdì bọ́lá bá fẹ́ káwọn èyí ó tún bá lóde sọ̀rọ̀ àwọn ìfọ̀. Ọbẹ̀ kí wọ́n kó nínú àánú wọn, rọ́bà ti mú ọ̀rẹ́ wọn bá ń pè á ọjọ́ tó tó ti yọ ọjọ́ kan ní o. Ọjọ́ kan ní ọjọ́ ẹlẹ́gbẹ̀rẹ́ ọjọ́ tó tó. Ó ń ṣàfihàn ìfẹ́ Sọ àyà yìí tí a bá ní sí àti nílẹ̀, òun náà ní wípé àrífẹ́ ìjọ́lẹ̀bọ̀ fún ìkọ̀ọ̀kan, òun náà ní kó tọrọ àforíjì, ó sì máa tọrọ ṣùgbà. Náà, wọ́n tọrọ àforíjì, ó sì máa tọrọ ṣùgbà lórí gbogbo àwọn àtòjì jẹ́ ìjọba jẹ́ pé ọmọ ìgbìyànjọba ṣe. Ìgbà tí ìyá rẹ̀ iná ìjọsìn lọ́wọ́. Kéèyàn ọba ti máa jẹ́sẹ̀, tó jẹ́sẹ̀ wọ́n fún Ẹni tó jìnnà, mo ti, wọ́n wà máa káàkiri àná. Òun èèmọ̀ fún kò Ẹni tí bá ń ṣe ìjọsìn ọlọ́wọ́ bá pẹ̀lú tútú bá òun iṣẹ́ rere pẹ̀lẹ́ sàn. iṣẹ́ tó bá ti jẹ́ pé ọba tó ọlọ́run ló fẹ́ àwọn náà jẹ́ ẹni tó tó ní máa ń ṣiṣẹ́ ní ẹni. bẹ́ẹ̀ ayé àgbẹ̀dẹ́ ń gbà wá níbi ìyà ìgbẹ́lẹ́jọ́ àmà ọ̀rẹ́ mi kọ́ máa yọ ti yà yé o bọ́jọ́ rẹ̀ ti tó ti bẹ́ẹ̀ ìyá rẹ̀ náà ọjọ́ ìkàtà. tó a rí abúkàbà nípa ìyàtọ̀ tó bẹ láàrin àdúgbò ìṣèjì fún arúgbó wàtàwọ̀ tó ayé àgbẹ̀ إلى الله مرجعهم وهو على كل شيء قدير وإلى الله مرجعهم وهو على كل شيء قدير ọ̀rọ̀ wa tó kọ́ mú un bẹ nígbà àkọ́kọ́ ó mọ wá ẹgbẹ́ ojú ọmọ wọn pé kì í yà ọjọ́ tó tóbi ìbẹ̀rù àkọ́kọ́ yẹn. ìbẹ̀rù bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì téèyàn gbọ́dọ̀ mọ́ máa bẹ̀rù rẹ̀ òun ni kí ni o ìlànà ọ̀rọ̀ ìjìnlá ìdè ọ̀rọ̀ ìrìnàjò kò sí bẹ́ẹ̀ ní bá gbọ́mọ́ lọ́rùn lọ́wọ́ ẹgbẹ́ ìmọ̀gbẹ́rù

wọ́n rẹ̀ mọ̀ pé ọ̀sán tó dá fẹ́ jábù táàkiri padà sí ọ̀dọ̀ àwọn ọgbà oríṣìí mẹ́gbọ̀n náà yìí mo náà padà sí àbáwọ̀dì kí náà ọdẹ bá ń bẹ̀ ọ̀rọ̀ fún àlùmọ̀síláàbí àlùmọ̀ní lójú la máa túmọ̀ la máa àmì ìlú Ọ̀nà ni pé bí padà yín ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà lẹ́ẹ̀padà sí. Tọ́wọ̀n torí ẹ̀ ọlọ́run wa ó ti nílà ọgbọ́n wà ti síwájú. Ìtumọ̀ náà ni pé ẹ lè padà sọ́jọ́ nǹkan ní ìtọ́jà kan sí ìlú ọ̀rọ̀. Èyí náà ti máa fẹ́ ẹgbẹ́ rẹ̀ báyìí. Yàtọ̀ bẹ́ẹ̀ ń jẹ́ tó ń ṣe ọmọ ẹgbẹ́ ṣe ẹ̀ tẹ̀kùdí ìmùlẹ̀ jẹ́ kó jẹ́ pé àfihàn bá Nípara yìí kò dúró ní ìjọba ẹgbẹ́ pàdé, àyàfọ̀dọ̀ ọlọ́run. Lẹ́nu ẹgbẹ́ náà, ọlọ́run bá tún wá fi mú ìbẹ̀rù ẹlẹ́gbẹ̀ta ọlọ́run fi wọ́n yìí. Kí ni ẹlẹ́gbẹ̀ta wọn àwọn aláàbò Bọ́lá ìjọ ọlọ́run ọba ni aláàbò ní iṣẹ́ gbogbo nǹkan pátá yáyá bọ́ọ̀dì ọlọ́run ọba lágbára àti ṣe tí wọ́n wá bẹ́ẹ̀ ṣe ń bí òun jẹ́ ọlágbára àti ṣe ń ọlágbára àti ṣe ọlágbára àti ṣe ọlágbára tí ó nílò ọjọ́ ní àwọn tẹ́lẹ̀tẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ Ìjọba alákọ̀ọ́kọ́ ọjọ́ ìgbà ìṣẹ̀lẹ̀ ìyá ń bẹ ń bẹ. Ìyàtọ̀ lágbára lórí ọjọ́ tó tó di ọjọ́ ìgbà ìṣẹ̀lẹ̀ ọmọ ìyẹn tó fìyàn bẹ̀rù. Ẹlẹ́ẹ̀kẹ́ ti kò sí tó fẹ́ sá lọ fún bẹ́ lọ fún bẹ́ bọ̀ kó jẹ kó dé tó ọ padà tó wá jọ náà. Ó di wájú ìgbà. Ọjọ́ tó di wájú ọlọ́pàá. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ìjọba ọ̀sẹ̀ rẹ̀ padà ọlọ́run ìgbà ó dẹ̀ lé nínú owó fìdí àgbẹ̀ gbogbo àwọn tí ó bá lọ sí ọlọ́kàwá bẹ́ẹ̀ pẹ́ kí ẹ fún ṣẹ́kùn fún ìyàwó tó sọ fún bẹ́ẹ̀ wà tó ti sọ lọ́wọ́ kí ọ sàǹfààní nínú ààyà yìí òun náà ni ààrí bẹ́ẹ̀ àdìbá àdú bá àdàmọ́ òun náà ni pé ìgbé níbi ìbẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀mí ọ̀padà kò tẹ́ tó dùpà. Láàrin bá rẹ̀ òun ò ní padà yọ ní jẹ́lẹ̀. Kò lè tún tẹ́wọ́ wọlé padà sí ti kí ni ó ọ̀dọ̀ ọ̀nà. Ọlọ́pàá bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń dẹ́rù bá wa nípa àwọn ayé àìní nítorí ká lè fi fẹ́ àárẹ̀ pàtìkì àánú àti ọmọ àti dẹ́rù bá wa. Sọ ọlọ́wọ́ bá rẹ̀ jọ máa gbé bóun ti lágbára lákọ̀ọ́kọ́ ọkọ̀ọ́kọ́ mú pẹ̀lú ìwà dáadáa àìjọ sọ́mù lẹ́yìn wá gbà náírà ọwọ́ amúfinye o àtàrí ìwà àtẹ̀lú ìwà ọwọ́ amúfinye o àti lọ́wọ́ ti dáadáa àti dáadáa fún wá sí ìdàkejì á lè gbé ní wọn ألا إنهم يسلون صدورهم ليستغفوا منه ألا حين يستغشون ثيابهم يعلمون ما يسرون وما يعلنون إنه عليم بذات Ọjọ́ fún ọ̀rí ayá ẹlẹ́ẹ̀kàrùn-ún nínú ọ̀rọ̀ tí ó rọ́pù, ó mú ألا إنهم يزنون صدورهم ليستخفون ألا إن يستغشون ثيابهم جعلهم لا يسرون ولا يفسدون إنه Àwọn tí wọ́n jẹ́ àwọn àfá àwọn ìtumọ̀ tí wọ́n fún àyà yìí, ó fẹ́ jẹ́ pé látara ìtàwẹ̀ ń wò wípé kí ni ó bà àtàyà yìí sọ̀kalẹ̀. sọ ìtumọ̀ yẹn ó fẹ́ pọ̀ díẹ̀ níbi bíi sọ ìtumọ̀ mẹ́fà òun náà ni ó wà bẹ́ẹ̀ sí àwọn ọmọ àkàfin Màkàbọ̀ tí máa ara yìí náà kálíbà àgbọ́ ìtumọ̀ mẹ́fẹ́ ìfàyẹn kálíbà àgbọ́ yìí pẹ̀lú ìgbà àkọ́kọ́ Sọ àlàá tó wà àdìsí náà mọ́ àdísíkà àdíyà tí a bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tọ́rọ̀ tá a bá fẹ́ sọ bá pàtàkì gan a wà ní kẹ́límọ́sí àlàá ó wà nídìí lárúbáwá ìyẹn ni wípé láti lè dàrẹ́kì àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ fún owó lè bá àfẹ́ sí sí wa òun ni. èdè tọ́lẹ́yà amújà wà lọ́tọ̀ ọ̀hún láàrin wa wà lọ́tọ̀ apá méjèèjì pọ̀ àmọ́ tí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ká lè dàbẹ́tì ọkàn ẹ̀sìn tá a bá fẹ́ bá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ torí pé a rí pé ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì fún ẹ̀yìn náà. ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ wo la fẹ́ sọ ìnáwó jẹ́ ìlú ọ̀hún ìrìnàjò ọ̀rọ̀ ní dájúdájú àwọn dáa fẹ́ sọ̀rọ̀ wọn yìí àwọn dáa fẹ́ sọ̀rọ̀ wọn yìí àwọn kan sọ pé àwọn mọ̀mọ́ yìí àwọn kan sọ wípé àwọn ọ̀tẹ̀ wọn àwọn kan sọ wípé àwọn mùnáfìkì tó ìyẹ̀lẹ́bí jẹ́ pé ara sàlàyé fún wa Ìwé ìdánwò súnmọ́ sí àìsẹ́ ọ̀rọ̀ àwọn dáǹtọ́ ọmọ ọ̀pọ̀ náà yàmùsùn ìyá àbùdó ń bá bọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùkù rẹ̀. Lẹ́nu jẹ́ pé àwọn afárá sọ pé ọ̀rọ̀ àwọn mùsùlùkù rẹ̀. Sọ àwọn mùsùlùkù rẹ̀ àwọn ọlọ́fẹ́ sọ fún wa tí wọ́n ń ṣe. Sọ jẹ́ pé ìṣesí yìí ìṣesí ààbọ̀ ni. Wọ́n ti ṣe ìṣesí ààbọ̀ sí. Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ يجنون جنونهم ìgbáyà wọn wọ́n tẹ̀ ilẹ̀ yẹ̀lẹ́gbẹ́ wọ́n gbé ìgbáyà lọ sókè láàrín ìgbáyà wọn yọ́ dàrọ sókè wọ́n wọ́n á tẹ orí orí tọ́ kẹ́rẹ̀ bá ti gbórí lọ nàìjíríà tó ti bọ̀ ní tọ́ ìgbà ìròyìn kẹ́rí táwọn ilẹ̀ tó rí wọ́n tẹ̀rí gbáyà wọn nínú yẹ̀sùn wọ́n tẹ̀rí gbáyà wọn ọjà ìwọ́n tẹ̀ kí wọ́n lẹ́yìn wọn wọ́n tẹ̀rí gbáyà wọn lọ sí ìsàlẹ̀ báyìí tó jẹ́sìn wọn bá wọ́n lè nínú wọn tẹ̀rí àlọ́ sí ìsàlẹ̀ wọ́n wá fi ẹ̀yìn wọ́n lè nínú wọn ní ọ̀nà Kí ló dé máa ń jẹ bẹ́ẹ̀? Òmìnú ní àwọn jẹ́jẹ́ àwọn àbá èsì ọjọ́gbọ́ wà rọ́jú ní pé ọ̀dọ̀ ọlọ́run lọ padà sí. Pẹ̀lú àkàtà pé ọ̀dọ̀ àmẹ́jì lọ padà sí. Tọ́ ọ̀dọ̀ àmẹ́jì lọ padà sí, àwọn ọ̀dọ̀ lọ padà sí. Wọ́n gbé gbáyà wọn wọ́n tẹ́rí lọ lẹ́lẹ́lẹ́ wọ́n tẹ́rí gbáyà wọn kúrò níwájú àwọn èèyàn báyìí láti máa wo òkè báyìí wọ́n ń gbé fó lójú àwọn ènìyàn nítorí pé àwọn sọ pé àwọn fẹ́ fi nǹkan pa wọn lọ́nà ìdíná gbàgbọ́ wọn láwọn fẹ́ fi nǹkan pa wọn náà wọn lọ ọlọ́run á ń jẹ́ kó máa yọ wa pé ẹ̀yìn ní òòlù ìfi nǹkan pa mọ́ àwọn afọ wọn yọ pé àgbọ̀n tí ń bẹ lọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn òṣèlú àmọ́ àwọn túmọ̀ rẹ̀ wọ́n. Àkọ́kọ́ gbọ́ ìtumọ̀ agha rẹ̀ náà, ẹrù ti wà bẹ́ẹ̀. Ọlọ́wọ́ ní àlá ẹni bẹ́ẹ̀ ń ń bẹ̀yẹ ṣẹ́gi tó nígbà tí wọ́n bá sùn tí wọ́n sọ bóra. Nígbà Sẹ́lẹ̀ nínú òfin wọn da aṣọ ìbora. Ọ̀rọ̀ wọn bá ìyá aláàánú láàárín òṣèlú àwọn aláàárín òṣèlú. Ọ̀rọ̀ iṣẹ́ tó wà lóhùn, iṣẹ́ tó wà ní yàrá wọn, iṣẹ́ tó dá fún bọ́. Níbẹ̀ ọlọ́wọ́n ọba ma lọ́ọ́rí òṣèlú múlá ọ̀rọ̀ aláàárín òṣèlú. Gbogbo tí wọ́n ń fi pamọ́ àti tí wọ́n ń ṣàkóso kéèyàn sùn dàgbọ́ ní dàgbọ́ borí ibi bá ń tẹ̀lẹ̀ ibi tó dàgbọ́ borí ọlọ́run mọ̀. Débi pé ẹ wá ń ṣe nínú ẹ wá ń fi nǹkan pamọ́ fẹ́lọ̀ ẹ wá ń sọ pamọ́ náà nínú àwọn ọmọ. Ẹ bá ti wù àbàjẹ́ láti bá fi kọjá lọ́dọ̀ wọn wọ́n wà nínú wọn ọmọ ti wà àbàjẹ́ yẹn àná. Mo fẹ́ bá mi wọ̀ ní àdúgbò àtọ́kùnrin àdúgbò àtọ́kùnrin àtàwọn àtọ́kùnrin ọlọ́wọ́n ní ìjọba إنه عليم بذات Ìtọ́wà ní oókè láti Èyí máa wà nínú gbáyà ní tó ẹgbẹ̀ gbáyà ló máa wà, kí máa wà ní gbáyà, àwọn máa wà ní gbáyà. fẹ́ ṣe ìrádà wa ní àwọn tó tún pamọ́ gẹ́rẹ́rẹ́ lọ́gbẹ́dẹ́ bá larí gbáyà ní wọlé ní Sọ fún wa nìkan tí àwọn afá wa tí wọ́n túnmọ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn tí ìṣàlàyé fún wa. Ìtumọ̀ alákọ̀ọ́kọ́ inú ìjọba àwọn afá wa tí wọ́n túnmọ̀ fún wa òun náà ní pé bá a ní tú àrùn yìí wípé àwọn ọ̀sẹ̀ bọ ọlọ́run ṣàlàyé ní wọ́n ti ń ṣiṣẹ́ yẹn ọlọ́run ọba ṣàlàyé ibi tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ tí wọ́n bá ti ránà yìí wọ́n ń mú pé ọ ìgbà ìràwọ̀n ń gbé lọ lẹ́lẹ̀ torí pé wọ́n mú wa àmì lọ́wọ́lọ́wọ́ wọ́n wá ń gbà wípé ọlọ́run ọba ò lè ṣe kí ni ò lè rí àwọn ọlọ́run ọba ò lè mú gbóńtẹ́ ìṣe pátá yányá ìyẹn ọlọ́run ọ̀dá mọ́. Àwọn tó wọ́n tó máa ń gbé rárá kìí ṣe àwọn tó ń gbé ọ̀sẹ̀ wọn. Sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ mọ̀ náà fìtì àwọn ni. Àwọn ni wọ́n máa ń fi nǹkan pamọ́ fún àná. Torí pé ìwàdúmọ̀ náà fi jọmọ̀ ọ̀gbọ̀n káàkiri ọ̀fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ìwà burúkú. Torí àwọn kan gbàgbé mọ̀ náà fìtì ni wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ ìròyìn ah, o àwọn ti fi nǹkan pa wọn fún ọlọ́run tó fi ẹ̀gbà wá ní. àwọn kan ní ọlá ìtumọ̀ nínú ọ̀rọ̀ yóò kì í ṣe súrà yẹn ọ̀nà ń pa pé ìsì àárọ̀ ni wọ́n lọ yá wá ní wípé àwọn èèyàn wọ́n fi nǹkan pamọ́ sínú ẹ̀mí wọ́n fi àdáwọ́ tó wọ̀ sùn sínú kíni o sínú ẹ̀mí wọ́n fi àdáwọ́ tó kiri ọ àdábì sínú ẹ̀mí wọ́n rà pé torí ẹnìkan ákínẹ́sùkú ṣẹ̀lì pẹ̀tọ́rí ẹ̀mí ara ẹ̀rí lọ pé ó ń fi ìjọ dáhùn mẹ́tì wọ́n fi pamọ́ sínú ẹ̀gbà tó wọ́n ti bá wọn sí ẹ̀mí wọn dùn wọ́n gbà pé àwọn mùsùlùmí lọ́pàá mú. Àgbàrígbà àwọn mùnẹ́sì ti ìrọ̀pọ̀lù jẹ́ pé súrà bí i ṣe nìyẹn, ó ti lẹ́ àlejùmẹ́rin márùn-ún. Àwọn mùnẹ́sì kiri, àwọn wọ́n ti jọ́jà àyẹ̀bí ìwọ́n àwọn kan ní ara wọn òun náà ní wípé òṣùn abẹ́rin o ìrìn náà jẹun tó ọ̀rẹ́ wá gbà náà àwọn ẹ̀kọ́ àfẹ́jọ́ tó tún túmọ̀ sí òun náà ní pé ẹ̀ẹ́dẹ̀ ṣe tó wọ́n fi ọ̀tá àmọ́bí pamọ́ wọ́n àwọn eléyìí tọ́nù gbẹ́mà tí wọ́n ń bú àmọ́bí yìí àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ tó àwọn kan ọ̀dọ̀ pé wọ́n ṣe kí ní ẹ̀ nítorí kí wọ́n bàa tẹ̀sígbọ̀ fúnra ní sẹ́bàtìkà fúnra ní náà wọ́n wà ṣe ìlú sílẹ̀ fọ́wọ́ àtẹ̀sígbọ̀ fúnra oríṣìíkan àpá àwọn ìgbàmúwà lórí àwọn àlàámà nìyẹn èyí tó wá jẹ́ èyí tó tún wá jẹ́ pàpà ẹ̀ẹ́dọ́lọ́gbà nílẹ̀ ní pé nínú bùkọ́rí ibn abbas lọ́dọ̀ àwọn àwọn ìgbọ́lọ́ gbogbo àwọn yóò fi òun gbà wá ó pè kí ní ẹgbẹ́ sáwọn dùdú ìlú òun sọ pé kí ni ọ ibn abbas òun pè ní sáwọn dùdú ìlú oríṣẹ́ àwọn kan náà mùsùlùmí àwọn ọ̀rẹ́ tó ṣe oríṣẹ́ lẹ̀dà yúnà áyàtà kan lọ́wọ́ pàyó fún mú nílà sàmà àwọn kan náà mùsùlùmí lẹ́gbẹ́ ọ̀fẹ́ àtàwọn ah, fẹ́ yàgbẹ́ tàbá fẹ́ tọ́ tàbá fẹ́ súnmọ́yàwó wa àwọn oríṣẹ́ ah, ọ̀yẹ́ kọjẹ́ oríṣẹ́ àwọn ọmọ ẹgbẹ́ káwọn ẹrí sẹ́lẹ̀ wáyé àwọn kan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ ìpẹ́ wọ́n máa ń ti jù wọn ò ní fẹ́ kọjá wípé kí àwọn ọjọ́ ti lọ ẹni ìtọ́jọ́ wípé àwọn sẹ́mà àwọn ọmọ ilé sẹ́mà lára àwọn olóyè sẹ́mà tẹ̀sán náà tó ní bá bá fẹ́ wà bá yàpá fẹ́ yàgbẹ́ bá fẹ́ tọ̀ àbá fẹ́ wà pẹ̀lú àwọn tí àwọn ọmọ bẹ̀rẹ̀ ní sẹ́mà ara wa tó sẹ́kù rẹ̀. Mo wà ní wá ti báyẹn ọ̀rọ̀lọ́wọ́ bá ń jọgbọ́n jẹgbó tẹ́ ẹ bá dàpọ̀ mọ́ orí ìgbòho rẹ̀. Tó tẹ́ bá fẹ́ máa gbọ́ pé ti sọ yìí, ààrẹ gbàgbé nù ìdúró lẹ̀ ààrẹ àgbẹ̀gbẹ̀ ayà yóò ọ̀rọ̀ àwọn mùsùlùmí ló sọ̀rọ̀

tí wọ́n gbé lọ ìyá. Tó látara bẹ́rẹ̀, bẹ́ẹ̀ wá gbà náà ti lò ó ní kẹrà kan, kẹrà rẹ̀ ń fi kẹrà láti ṣáájà. Sọ òun náà ní pé tó bá bẹ́ẹ̀ ka yèsì lóhùn náà, yóò wá kà ní ó lè kà pẹ̀lú ìyá, ó lè kà pẹ̀lú náà ó ní sùúrù Àwa yẹ kì í fi náwó náà yẹ kì í náwó ní gẹ́gẹ́ bí ìfò áwọ̀ ara. Yóò wá dàbí ìyáwó ládàra yà láwó ní tó olómọjọ dáadáa. Tòtò bá fẹ́ kàrí wọn kà ní ìnáwó yẹ kì í náwó ní ìtumọ̀ tàbí yẹ kì í ní ṣùgbọ́n dájúdájú ìgbáyà wọn ní máa látẹ́rí rọ́pùn máa kàlẹ̀ ìgbáyà wọn máa ń tẹ́rí tó lè bá fi nǹkan pamọ́ fún ọ̀nà tó kẹ́rẹ́ lẹ́rẹ̀ bí kí lọ ìrọ̀ ọ̀sìn ṣàwọn àjà olùsọ̀rọ̀ àṣà ọ̀nà tí àwọn onídàáwó tẹ́gbẹ́ àwọn ṣùgbọ́n òun làwọn apá àgbà fún àwọn ìṣe ọ̀rọ̀ àwọn mùsùlùmùn òní wọ́n ń sọ tó ń tara adé ìjọba àwọn mùsùlùmùn nílé tó ń pè áyà kan wà ní fòránì ilé ní ọ̀wọ́ lọ́dọ̀dọ̀ àbí àkúnà tó wù tó lè fi yìí múlẹ̀ bẹ́ẹ̀ ó fi múlẹ̀ eléyìí fi múlẹ̀ dáadáa àwọn tó ń jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ àwọn ọ̀rọ̀ kan máa ń wá lọ́dọ̀ wọn jẹ́ ọlọ́run ò lè rí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹja máa fi ìjọba mọ́ fún ọlọ́run lọ ẹyẹ ká máa fi nǹkan pamọ́ fún ọlọ́run ọ̀gá kọ́lá fi tó kọ́ bẹ́ẹ̀ náà ìwádà tó gbé ní àbá ti ká ẹ̀ríkà tó gbé ìwádà mí náà wà tó gbé ní àbá ti ká sọ ìdájọ́ rẹ̀ wọ́n máa gbọ́n kò bá àbúrò gbé ní àbá ti ká ẹ̀rí tó wọ́n gbé ní àbá ti ká nínú ẹ̀sìn náà nínú ọ̀gbọ́n tẹ́sí náà sùúrù tẹ́sínà ń yẹ wá ní owó orí ló súnmọ́ fẹ́ bá a lè lò dáadáa nínú ìjọba bá a lè dàbí ìrọ̀ áwà ìrọ̀ áwù bẹ̀rẹ̀ tó nípa bẹ́ẹ̀ dáwọ́ lẹ́sìn ìrọ̀ áwà tó ní pé wà wọn bẹ́ jẹ́ ìsìnáwà yẹ̀sìnáwì majalatu shafahan tó wáyé gbé sí ìjàmbá nílé àyà àti títí àbá àbùkù sí méjì èmi nílé àwọn ìta máa rí gẹ́gẹ́ bí sí ìjọ wà sí ọwọ́ lórí màmá tí ó bọ́ súnmọ̀ sí dáadáa ọba kò sọ̀rọ̀ àwọn alákọ̀ọ́ ọjọ́ wà fún àti ìkàlẹ̀ ó lè jẹ́ sí sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ sọ̀rọ̀. ọ̀dọ́ wọn sọ̀rọ̀ ọ̀dà ìjẹ́ nínú mọ̀tòkòrò ọgbà wọn wípé àwọn kan wà nínú ilé àwọn ìrànwọ́ àwọn dábọ̀ àwọn àràdán wà nínú ilé àwọn kánlẹ̀ àwọn ọ̀rọ̀kùnrin sí méjì àti ìran fẹ̀kífù kan àbí ìran fẹ̀kífù méjì àbí kọ̀rọ̀fíìfù kan àbẹ́jì wọ́n sọ̀rọ̀ àwọn àwọn nǹkan ní tó àwọn ti gbọ́n dáńsọ̀ láti nǹkan láà ìkejì ní pé bẹ́ẹ̀ ni tá a bá sọ̀rọ̀ sí ìyọ́gbẹ̀ tá a bá ti sọ̀rọ̀ pamọ́ òdùgbọ́n ìkan wá sọ fún ọ̀sẹ̀ àwọn tó bá fi lè gbọ́ tá a máa ti sọ̀rọ̀ sí i yóò máa ń pọ́ tá a máa sọ̀rọ̀ fún ọ̀rọ̀ bí mo láti lọ lọ́jọ́ ìgbé ààrẹ àgbàkùn tó ń ṣe láti ààrẹ àfẹ́jà lórí ilẹ̀ tó ọlọ́nà alákùn tó ń tẹ̀sẹ̀fẹ̀rúnà ayẹ̀ṣára àlékún sáàkùnkùn wà ọ̀ṣọ́ọ̀kùn wà láàájú ìlú ìdókùn wà láàájú ìgbàmọ́ tó máa ń lọ àmàlẹ́ لا ya كثيرا مما تعمل ọ̀rọ̀ jẹ́jẹ́ àwọn akẹ̀ẹ̀bẹ̀ yìí lórí ẹ̀mí tí wọ́n tó ẹgbẹ́ ọmọ ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ ní ìṣẹ́ tí àwọn jẹ́jẹ́ kẹ̀ẹ̀bẹ̀ wa ọlọ́dọ̀wọ́ jẹ́ yẹ̀sàfúnà nígbà máàsì wà láwọn yẹ̀sàfúnà nínú náà àwọn ìkẹfẹ́ rí wọ́n máa fi jẹpamọ́ sáwọn ènìyàn ọlọ́dọ̀ ẹ̀ẹ́sì jẹpamọ́ bá ẹ̀ẹ́rẹ́ lé sí nǹkan pamọ́ fọ́lọ́wọ́n láwọn kò sí ṣe tó ìṣe tí wọn náà ní ìjọba bá wọn dáwà ìfún pé ìṣe sí jẹ́ ìṣe ìṣe ìṣe sí jẹ́ ọ̀gá ara wọn ẹ̀ẹ́dọ́gbọ́n ìgbọ́ pamọ́ ẹ̀gbẹ́ báyà ní ọ̀yẹ̀ rẹ̀ nítorí wọ́n má bàa ní pẹ̀lú gbogbo àwọn aburúkẹ̀ǹtì pàtàkìyà tó ẹwà ìpínlẹ̀ ọ̀pá mọ́ fún ọlọ́run ọ̀la ọlọ́run á sọ fún ayé pé à kọ́lá ìgbàgbé bá dọ́tọ̀ mú rí bẹ́ẹ̀ ju sùn lórí bẹ́ẹ̀ ló wọ́n ní ìṣẹ̀lẹ̀ sí ọlọ́run ọlọ́run tó já ẹ̀ àgbà gbádágbà rí fún ọ ẹ̀rù rẹ̀ wà bó lè mọ̀ tẹ́lẹ̀ fún olè mọ̀ ọlọ́run mọ̀ ọ̀rọ̀ ọ̀la ni gbogbo tó mẹ́nu báyà ẹ padà ń rí ọ́nà ọ̀rọ̀ ara ìtumọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ ni wọ́n máa ń yí omi ní òun àti wọn ẹgbẹ́ bá tún ṣàfihàn rẹ̀ àwọn ẹgbẹ́ mọ̀ fọ́lọ́mọ bá máa gbádá òun ṣàfihàn ṣùgbọ́n gbọ́dọ̀ ìgbà máa lọ pé ìyá alámùmá ní ìṣèlú nìkan ọmọ ọgbẹ́ àfẹ́kọ̀ọ́ lọ́dún fún wọn fẹ́ẹ́ fọ́n ọdún ọlọ́run wọn yàrá mẹ́rọ àti ìjọpọ̀nà àti gbogbo ìjọba gbogbo ẹ̀ kò sí àǹfààní ká ṣe nínú ayé rẹ̀ aláṣú alùsùnkì wẹ́ẹ̀mù náà fi ṣe lọ́wọ́ ìgbàgbé òun náà jẹ́ àríṣe sí àwọn ọ̀sẹ̀ lọ àti àwọn àwọn àmì náà sọ àríṣe sí wọn tí wọ́n ń ṣe ìṣẹ̀lámù sí wọ́n máa fi ìkàpá wọn káàkiri àti wọ́n máa bẹ wọn bẹ wọn nígbà wà Bẹ́ẹ̀ni ọlọ́run ọba ọba tó ti fi wọ ọmọ tó ti fi ọmọ ọmọ tó wọ́n ṣe. Sọ bẹ́ẹ̀ ni ajá wọn ṣèṣe yìí, ó tún wù àgbájá pé iṣẹ́ tí wọ́n bá ń ṣe fọ́pọ̀ ọmọbọ́lọ́ yìí lọ́wọ́ gbogbo ẹ̀wọ̀n pátá ní wọn ọ̀pọ̀ ọmọbọ́lọ́. Torí ara rẹ̀ àrígbá ọba ìlú rẹ̀ ọmọ ìṣe tí àwọn akẹ̀bẹ̀rin tó pamọ́ jù ọ̀rọ̀ ọ̀fẹ́ fún àwọn ọmọdé aṣọ borí àbí ìgbà tí bẹ nínú ọgbà ẹ̀yà wọn ọ̀rọ̀ ìgbòkè pàtó yíyan òun náà fi hàn sọ̀rọ̀ ìrọ́pọ̀ ọmọ ènìyàn nínú ọgbà ẹ̀yà rẹ̀ wọ́n pé èkó nínú ọgbà ẹ̀yà rẹ̀ ọ̀rọ̀ ọgbà Esa Thank you. Ọlọ́run bá bẹ̀rẹ̀ sọ fún àwọn kèfè ní báwo ló ti fẹ́ pamọ́ ìṣesí yìí ẹ̀yin jẹ́ ẹjẹ́ kèfè. Pẹ̀lú ọ̀rọ̀ tí mo tún bẹ̀rẹ̀ sọ fún yìí, èmi tó jẹ́ pé èmi ni mò ń ṣe iṣẹ́ jẹ kẹ́ mu owó. Wà máa mi ń dára ọwọ́ ní gbogbo tí bá ń lọ tí bá ń bọ̀ lórí ilẹ̀ ẹgbẹ́ kò sí kàkà náà wọn tí ó jẹ tí ó mú ọlọ́run ọba ló sọ pé èyí ní máa ṣètò ẹ̀ ìjọ jẹ tí ó mú so ẹbí fún ìyàrá jẹ òun yóò wá gbàgbé dé èrò orí fún gbogbo orí ní bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ lójoojúmọ́ lẹ́sì ní bùkátà ti jíjẹ tó látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ mọ́ máa ọgbọ́dọ̀ mọ́ máa gbogbo iṣẹ́ ìbáṣe pátá ìrìnàjò tó ọlọ́wọ́ ń jẹ́ kó yọ ọ́n bẹ́ẹ̀ pé jíjẹ mímú wa ọwọ́ ọlọ́run ni òwà ọlọ́run ní sí àrísìkì fún wa. a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa wá jẹ́ pé a máa wá máa wá ń sì kí yẹn lọ́nà tí ó lẹ́tọ́ àgbọ̀dọ̀ wá ń sì jẹ́ lọ́nà tí ó lẹ́tọ́. ìyẹn ló fi jẹ́ pé àdìsí jábìlì fún àbùlà ó ń ṣàlàyé fún wọn wípé ní ádámà káyọ̀ ọba ní ádámà rí yìí ó tún wá ń sá wọn ni ọwọ́ kàmà yá lù nínú ìmọ̀ mo jẹ́ pé lọ́wọ́ ẹgbẹ́ bá rí kú lọ́ọ̀kan yọ̀ ó tún wá ta pálítì rẹ̀ ní ti máa ta sínú ọ̀rọ̀ ó ní bí ti máa ta fún kú ìtọ́rọ̀ àbánilà àdìrọ́kà rí sùkù fún àmẹ́jọ pé àtìlà àdìrọ́kà wú rí sùkù fún kàmá yìí dì ní kù wú. rẹ̀ Ìgbà yóò ṣe gílò yóò máa bá yẹ́mọ́ ṣe gílò bí kú náà ti gbé ọmọ ń bá yẹn ní òjì lè tàbí sí bẹ́ẹ̀ lórí sábà ti ṣe. Lórí sábà ti ṣe rà. Bẹ́ẹ̀ òjì lè sá fún ikú. Bẹ́ẹ̀ náà rẹ̀ rẹ̀ gílò lórí sábà ti Tó látara o. Wọ́n á ti ṣe o. Ìgbà ètò ọlọ́run ni tọ́ba rí pé kọ̀ọ̀nà àdìgbé kò ní kó o fi sọ pé kí ní pé kí owó ń gbà ní tí ò sì ní pọ́ lára ìtọ́jú kò nílẹ̀ ọlọ́run kò mú abọ́. àdìsí ní ìtúní yìí òun náà ní pé àdìsí já nínú abẹ́rẹ́ náà ní sọ́wọ́ bá ní ìyá ẹgbẹ́rún mẹ́rin. ẹ̀yin ẹ̀yà ìtàkùn lọ ẹgbẹ̀rún ọlọ́run wà á jí mi ní ìtọ́ka. bẹ́ẹ̀ bá fẹ́ máa wá ẹ máa wá lọ́nà tó sàìnà nàfṣà wà ń dààmú ẹ̀mí kan ò ní kú àtà tẹ̀tẹ̀ òkè á yóò lo gbogbo àṣìṣe rẹ̀ náà lókù. wàyìn abdọ́ àná gbogbo àṣìṣe kọ́lá káṣíṣe ọpẹ́ fótó kí ni ọ kọ́lá kó fẹ́ fi kọ́ fẹ́ fẹ́ kẹ́lẹ́ ọmọ lọ́ra pé òun ọ̀fẹ́ òun òdèdè fẹ́ jẹ́ kí ni ọ. sọ kọ́lá káṣíṣe ọ lọ́ra fẹ́ mìíràn sọ̀rọ̀ tí ọba ní jọ ń jẹ gbẹrẹ tí wọn ní ọjẹ wọn tó ń jẹ bí ọba rẹ wọn jẹ bá dé ọjọ́ òjò lọjẹ ọwọ ní pọtàkù lọ ẹgbẹ̀rún náà wọn á ju inú fi tọba ẹ wá tìtì dáadáa sọ kúrú máa ha níyà ìjọba lẹ́tọ̀ọ́ ní ẹjẹ ẹ wàdáwù máa ha ìjọba jẹ èèwọ̀ ẹgbẹ nínú ọrùn ọkàkà jẹ lẹ́ẹ̀kẹta wọn àti sàbẹ́bí mọ̀sùlùmí ẹ̀sẹ̀bẹ́bí mọ̀sùlùmí òun kù ṣùgbọ́n kákàwà sí ibi ìsàlẹ̀ rẹ̀ ìṣọ́lọ́wọ́ bá ní jìbìrì ìwà bá òun ó dẹ̀ fẹ́ nǹkan sí òun nínú ẹ̀mí pé ana àràdà mínkùn láyákù jàmínà dùnìyà ẹnì kọ̀ọ̀kan yóò lè jáde kúrò láyé àtàyè tẹ́kìlá nìkọ̀ tí ó fi lè wá jìbìrì rẹ̀ náà pátákó lọ ẹ̀rọ ọlọ́run ayọ̀ àmì àwọn àjìnlẹ̀ òṣèlú tọ́lá ẹ wá ń ti fi dáadáa ẹ wá ń ti fi dáadáa fàyè sábà ọdún kan sọ rísíkọ sẹ́ni kọ̀ọ̀kan ibà jẹ́ àtìkì ah, ìdìgbájú àtìkì ìdìgbájú sàlàyé tìrúbi ubi máa fi àtìlá kọ́nà wà pé àṣẹ ah, iṣu àlò aṣọ òfurufú àlò ó ti bẹ́ẹ̀ ọlọ́pàá di ẹ̀ ìdájọ́ mo ti bá bọ̀. Ah, ṣé wàá ní sọ́gbọ̀n ó wáyé wọ́n ti bẹ́ẹ̀ o. فإن الله لا ينال فضله بما فيه ọlọ́run ọba ẹ̀yàn olórí ìjọ́lọ́run ọba máa fi sọ lálẹ́ ẹ̀rọ ìjọjá sí sí pẹ̀lú kí ló bí máa sí pẹ̀lú ìjàpọ̀ ọlọ́run ọba tó a sì fi ọlọ́run ọba òun náà ní sẹ́nu kọ̀ọ̀kan wa kájú lórí a sì gbọ́dọ̀ máa fi ayà rí iṣẹ́ rí àgbẹ̀gbọ̀n láwọn ọmọ ọba tó àwọn ọmọ nígbàgbà ìgbà ìlà ọlọ́run ẹ̀rí sùkúl àwọn ọmọ oúnjẹ ni wọ́n bá mi nìyí ìjọ kábá jókòó sí ẹ̀ náà mọ́kún jẹ rẹ̀ wá tó mọ́tìrà rẹ̀ jẹ́ o ẹ̀sẹ̀ òjò pé kí ni o gbogbo ọ̀nà tó gbà tó fi wá ìjọ jẹ ọgbọ́dọ̀ ṣe wàhálà ìjọ ìjọlọ́wọ́ bá gbogbo àwọn wà táyì ní àti máa rí àtìkè náà wà ìjọba bàbá wa fún ọ níbẹ̀ ìjọba bàbá ní ìtumọ̀ ti ti ń gbọ́n àtìkè àtìkè lẹ́yìn kọ̀ọ̀kan tó látara bẹ́ẹ̀ a máa wà náà ni a dẹ̀ máa wà lọ́nà ìfọ̀dá a máa wà lọ́nà ìfọ̀dá ọlọ́run ti tó gbogbo ẹ̀ tó ní ká wà òkùnrin ní pé ká fi àìwálẹ̀ láwọn ọmọ bá ti lọ́nà tí wọ́n ti dá bá tó ọlọ́run tàbí dáná tó a máa kàn fún mi lọ lọ́dọ̀ ọmọ mi dábà kí n tilẹ̀ àbúrò ọmọ mi dábà kí n tilẹ̀ àbúrò ìlà ọmọ mi. Sọ tẹ̀síìlì yẹn ń jẹ́ máa fa ọmọ sí ẹ̀ pàdé sábà bọ́lá wọn ní jáàmù táwa lọ́nà tó fi gbé ní ọlọ́nà tó dáa ọlọ́run ní jáàmù di gbogbo sábà ní ọdún ara gbogbo wàhálà ní ọdún ara jáàmù jáàmù jáàmù ìjọ àṣìṣe ó lè fi lọ́nà àti lọ ọ̀nà ọdún kẹta ìjà àkọ́kọ́ ìjọ sábà pa ìbéèrè. Thank you. Ìtọ́rọ̀ sí igbó jíjà. Ìgbájú máa igbó jíjà. Ààrí ìgbẹ̀rẹ̀ ìṣọ́wà ìjọ Wednesday nígbà tí wọ́n àdìjọ ọjọ́ ìdí. Thank you. Number Thank you. Náà, ẹ̀yà ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ náà.

No. Thank you. Thank you. aláwùjọ aláwùjọ ó gbá àwọn olùgbàlà rẹ̀ nígbà àwọn àgbàgbọ́ Islam

àkọ́kọ́ òun náà ní nípa rẹ́kíyà tí a bá tó ti gbé ìgbà bá dá òun láàmú ọmọ ìṣẹ̀lẹ̀ náà nípa mẹ́ta sọ́nà náà orí ojú ìṣẹ̀lẹ̀ ìfàkà òun dá òun ní àmú lọ́dẹ̀ ìgbà ní lórí àwọn ilé ìyá aríṣà tí ọmọ ń sàlàyé fún wa nípa pé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ kíyà. Rọ́kíyà ló dáa jù òun náà ní kékeré òṣèlú kíyà fún ara yìí òun ni ó dáa jù ó jẹ́ pé wọ́n kankan fún ara rẹ̀ lójó nínú ìbádà lójó nínú àwọn àkáàrù ló ń ṣe tó nǹkan tó ń ṣe yẹn òun ló lágbára ní pé wọ́n jẹ́ pé ẹnìkan bọ́ ṣe lọ tó jẹ́ ìjọba bọ́ ṣe láti ẹnu ìjọba wà lára ìjọba jáde kó bẹ́ẹ̀ tó bá ti ṣe ìjọba yìí tó ń gbà jáde yẹn àlàfo rẹ̀ ti wà lẹ́yìn tí wọ́n bá ti ṣe kankan lẹ́yìn ẹ̀ yìí tó wá ló ti dé yóò fi máa lálàfo rẹ̀ gbogbo àjọ tí wọ́n tó ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ máa sọ pé kí n lọ lọ́ọ̀dì sí náà tó báwọn àtìkù díẹ̀. alágbẹ́fẹ́ tó wọ́n ló jáde àpò ara rẹ̀ tó kò ní fún ara àtìkù. èwo ló kí àpò ara èèyàn kò ló da púpọ̀ jù. kódà àwọn afọ àgbà yìí pé ìyẹn ti sọ pé ó rẹ̀ yìí. lọ́rẹ̀ yìí ò lè tẹ̀lú kí àpò yàn yàn tó bẹ̀rẹ̀ fẹ́ tẹ̀lú kí àpò yàn ọ̀dọ̀ sẹ́mi ká bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ náà mo fẹ́ jẹun kí àwọn ènìyàn ní ọjọ́ ìlú kí àwọn ẹgbẹ́ kí ni wẹ́ẹ́ àti jẹ́ ẹ̀yọ́ bíi ẹ̀yọ́ bíi kó nínú àwọn ọlọ́kan bíi ilẹ̀ fún mùsùlùmí ẹ̀dá wa lọ́wọ́ fẹ́ kí àwọn ènìyàn tó ti wá ojúṣe lọ́dà ó tọ nǹkan lọ́wọ́ ẹ̀yìn ẹ̀rí kọ́ wa ti fún wọn lẹ́sẹ̀ pé kí àbíyàn ti wọ́n lọ́wọ́ gbà bí wọ́n tí wọ́n fẹ́ gbàdúrà dúró ní ọ̀rọ̀ lọ́rọ̀ àdébìnrin ọ̀nà tó ní ẹbùká pẹ̀ àwùjọ wọ́n lọ mẹ́tọ̀ bá yí àdíkínà àti nàbdárí kí ló ní ẹbí kójọ olùkọ́lá fi kójọ náà ti rí pé àdíkínà sọ̀báyà àti àdíkínà nàbdárí kálí máa jẹ́ láàárọ̀ kálí máa jẹ́ ní kí ni ó ní kọ́kọ́ ọ̀yọ́ yìí sọ ànábì ní ìjẹ́ kúrò lọ á ìjẹ́ ní ní àhàyà ní máa tó ọlọ́ ní máa da ọkọ̀ ọlọ́run bá gbogbo àsìkò rẹ̀ má já gbogbo àwọn ilé kàdáwà kẹ́kọ̀ọ́ kan tá a mú ń ṣe láwọn àyè kọ̀ọ̀kan ká má gbàgbé ẹ̀ òun náà ni wọ́n máa dáàbò bò wá torí àwọn ọjọ́ pé báwọn máa ṣe rúkìá yìí ara tó ń gbé bá àmì ẹ̀sìn kankan bá ṣe ẹ̀jẹ̀ nìkan àtẹ̀kọ́ jẹ́ pé tí wọ́n ṣe rúkìá fún ìsìn sí kíní ọ̀sán kan kó lè máa tẹ̀lé ayé ẹ̀ lọ fún wọn máa tẹ̀lé kàtó ló wọ́n àkọ́ mọ́ lè tó lẹ́sìn tí wọ́n bá ń kábà dìde kí wọ́n kàbẹ̀ ní ẹ̀ sọ́ọ̀fẹ̀ kó lè máa wọ́n àkọ́ mọ́ kí irun bẹ̀ wọ́n jẹ ẹ̀gbẹ̀ lẹ́yìn kí n tún bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ àbá sọ́ọ̀fẹ̀ tó lẹ́mọ̀ wọ́n yọ gbọ́ lẹ́mọ̀ ọmọ àlọ́ ọdún dáhùn abẹ́ òjò àrùn gbogbo ìbẹ̀rù gbogbo àrẹ gbọ́dọ̀ dún àrùn àwọn àsùnwọ̀n ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé labalábá láwọn nǹkan lójẹ́ pé nǹkan ẹlẹ́mìí ni a gbọ́dọ̀ rí láwọn nǹkan táwọn lò ó tó àwọn àpáàdọ̀ fún wa wípé ọ̀dà àrọ́ọ̀mù a fẹ́ wà láwọn nǹkan tí a fẹ́ lò lórí ẹni bẹ́ẹ̀ ọ̀dà òfin ní ìpàdà kan bá mú ní wà yóò lè ta yóò lè ní labalábá. tọ́lẹ́ máa gba àwọn sọ̀rọ̀ nípa àlejò kọ́ náà àti ìran létí. Nǹkan tó máa ń náà ní pé àwọn tó jẹ́ àwọn àfáà wa ìjọba wà ń ju pé àdìsù ti wọ́n. wá àwọn tí wọ́n sọ wípé àdìsù tó gbogbo alájọ parí pọ̀ fún lẹ́yìn àfíà. ìwọ́n náà wà ní pé àdìsù yìí ó èmi sọ fún Ṣùgbọ́n ẹnì kejì wọ́n ṣẹlẹ̀ nínú àṣẹjú tí wàhálà máa wà nínú. irú àfihàn méjèèjì nínú kan yìí ìsọ̀kún lọ́la àti à. sẹ́lẹ̀ náà wọ́n gbé ẹ̀wọ̀ ìpín kan yìí fi tó èyí o àbí kí n ṣe kọ́ ọ́nà àbí kí n ṣe kí n yọ àbí kí n pèrún tó mo ti rí inú tí a ìpín kan yìí. pé oṣù tó èyí o. wọ́n àbá àtẹ́jọ́ àwọn àbá tí wọ́n jẹ́ àwọn àbá òde òde táwọn náà tún jẹ́ ẹjẹ́ kí n yìí mo ṣe àtàbí ìsìn ẹ̀wọ̀n ọ̀dọ̀ pé àdíìsì káàkiri ní ọ kápẹ̀rún sọ kápẹ̀ ìkọ́mà ní pé kò sí kí ní ọkùnrin ìgbìmọ̀lẹ̀ wọ́n ní kápẹ̀rún ọlọ́pìn bẹ́ẹ̀ mi tí wọ́n bí wọ́n dé òun náà tó ti rí irun pípẹ̀ àti kí ní ìkọ́mà tó dà bí jẹ́ pé irun pípẹ̀ ní àti ìkọ́mà pé àdíìsì èjò ní kí ní ọ kò tún bí ìdí ní múlẹ̀ olùjẹ́bẹ̀ kápẹ̀rù olè nínú omi ìdílé pẹ̀káṣẹ̀ kọ́ ọmọ àwọn àbáàdì nínú wọn lọ àwọn àwọn. tó tí wọ́n ti wọ́n bá a ní ìṣẹ̀lẹ̀ nínú àdáwéré lọ nígbà tí ìwọ̀n gẹ́gẹ́ ṣe ń bẹ̀ òwe níwọ̀n àbá náà àwọn náà ti ṣe wàhálà kékeré díẹ̀ ni ṣùgbọ́n èèyàn bá iṣẹ́ yẹn iṣẹ́ lọ́pọ̀ ni àbí ìṣẹ̀lẹ̀ pé ọmọ kan àgbọ̀ pé wọ́n ní ti ní àbí tí màá yẹ kó lọ tó bẹ̀rẹ̀ bá ní ìlera ìgbà tó wà nù pé ọ̀rọ̀ ọmọ ní. tó bẹ́ẹ̀ tó wá sọ̀rọ̀ yẹn pé ọ̀nà gbogbo ó ti wá ṣe wàhálà yẹn àdìsọ. àwọn kan máa ṣe tẹ̀kíníìsì bó bàdà bí mi yóò ṣe tẹ̀kíníìsì ẹ̀mí náà ṣe ní ti láì pé àwọn kan sọ wípé báyìí báyìí ọ̀dọ́ pé kí kàgẹ́gẹ́ kémi kan tó ṣe fún wàhálà yẹn kí wọ́n lo ìwọ̀nba tó lè ní ohun tí mo mọ̀ láti sọ wípé rẹ̀ jẹ́ ìtọ́ra àti ìkòrá ìsìn gbogbo àdìsí ti sọ èyí pé báyìí pé àlọ́gbà á tí ah, a tó bá ní lójú ẹ̀sán ká rí pé ọ̀rọ̀ yìí la fẹ́ sọ ìgbà náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń lójú ẹ̀sán káwọn pé kí àwọn àbá iṣẹ́ pọ̀ pọ̀ ìjọba ti jẹ́ pé bá fẹ́ ṣẹlẹ̀ láwọn ẹni kí ni ó là máa sọ pé kó láti yanjú ẹ̀rí sọ. Ìmọ̀ ìjọba náà ń pè láwùjọ ìsọ̀dá orílẹ̀-èdè kápẹ́ káṣí ìdúró lórí pé kára pé àwọn àwọn káfí fún wọn káfí ọmọ àjọgbé àdánù àti ìkọ́ ọmọ kí láwọn méjì náà ìkàkà náà jọ ní wọn náà tó ìkàkà náà jọ àti àdánù àti ìkọ́ ọmọ kí láwọn méjì o ìkàkà náà jọ ní àtẹ́ẹ̀kọ́ ni wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ dé sí ọmọ tó jẹ́ ìrìnkàn ló jẹ́ nínú ọkọ̀ ìlànà òròbí Tọ́lọ́mọ̀gbà àwọn bèèrè nípa ẹ̀mí nípa ìjákù tẹ́lá ní ọgbẹ́ bẹ̀rẹ̀ náà nìyàn. So ẹ̀mí àwọn tó bá ti kú, ẹ̀mí ẹjọ́ bá jẹ́ Mùsùlùmí òkè ló ń wà. Ẹ̀mí àwọn tó bá jẹ́ èdè inú ìsàlẹ̀sàlẹ̀ ilẹ̀ òní máa wà. Ẹ̀rọ wa jẹ́ ọgbà ló jẹ́ Mùsùlùmí, ẹ̀mí rẹ̀ tó bá ti kọ́kọ́ yọ yóò lọ sánmà. Tọ́dà kó tó padà wá kó tó wá ṣe kí ni ó kó tó padà wá sí sálẹ̀ nígbà tó bá gbé ọ̀rọ̀ mu sàárè ìtàn kó tó wá bá ń bẹ̀ yọ àwọnà rẹ̀ yọ wà dáhùn sí i wọ́n ti wá dáhùn bí èrè náà ẹ̀mí ọ̀rọ̀ náà lọ sí bámíjà àwa wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá bá ara nínú nínú nínú sàárè. tòkòrí ẹ̀ ìgbà míì máa fi ìgbà jẹ ìgbà mi wà wọ́n fi yàjẹ́ bọ́dí àti ẹ̀mí ìgbà mi wà ẹ̀mí gẹ́gẹ́ náà ṣe nínú ni wọ́n fi yàjẹ́ yàǹdàbọ̀ ìgbà mi wà bọ́dí àti ẹ̀mí ọjọ́ ẹ̀jọ́ ìjọba máa fẹ́ ṣe fún ìyànnú sàárè ìgbà mi bọ́dí nìkan ló ṣe kí ni ó ìgbà mi ẹ̀mí nìkan ló ṣe kí ni ó. àwọn kẹfẹ́ ní náà ìtajà àwọn wà. tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà ní àwọn ọmọ bẹ̀rẹ̀ nípa pé ká fún aláwẹ̀ lóúnjẹ àdìsí wà ní pẹ̀lú àlàáfíà pé kéèyàn fún aláwẹ̀ lóúnjẹ ẹ̀dá wà fún àwọn sọ pé àdìsí yóò ẹni tó fún aláwẹ̀ lóúnjẹ ìgbọ̀nsẹ̀ aláwẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ oúnjẹ tí ó tẹ̀ lọ́rùn tí ó sọ fún òun ló dáadáa wọ́n tó wá fún yẹn ní sọ ọ̀lọ́ka inú tèmi àwọn ìjọ nìyẹn sọ tó ọba fún yẹn ní dàbí jù tí yóò jẹ tí yóò yò yóò ah àti àbíkí tó padà wọ́n lára. ìgbọ́n náà ẹ̀tọ́ bá ṣe kí ní àti ẹ̀nà ó ṣe ah! kí ní ọmọ ọkùnrin láàrin náà. ìgbàdọ́ fún ìyàgbé àgbàlagbìlú sọ́dá pọ̀ kí ní ọmọ ọ̀dà pọ̀ àgbàlagbìlú ẹ̀ fi ìjọba ń bẹ láti bá wọn lè láti bí òní dùn àti àwọn ẹni tí òní tútù náà ẹ̀lọ́wọ́ àgbẹ̀jì náà mọ̀ tí wọ́n jẹ́ kí wọ́n dára àwọn ọmọ tó ààrẹ ni wọ́n dára jẹ́ àtàwà tó ara mà fún àtàkọ́ tí a kí òjò ń yàgì náà tàbí ọmọ tó ọ̀rọ̀ àtàrà rẹ̀ nínú ẹgbẹ́ jẹ́ ọmọ ìjọ̀tọ̀ náà lẹ́yìn wá gbà rẹ̀ tó lẹ́yìn wá gbà náà òun náà ni àrísìkì eh, àwọn alájá sì ti gbọ́ yìí tọ̀gbẹ́ àrùn tí mo wù ti tẹ̀síìrì yẹn náà nílé kọ́kọ́ níbẹ̀rẹ̀ tòun ní agbára wọn áfíìkì kaná gbọ́ni pé tó áfíìkì jẹ gẹ́gẹ́ tó ti jẹ ìwọ̀n ń pè láti. Òní èlú ti báyìí, èyí tó ti dàmbà ní tẹ́lẹ̀ láti kí. Tó èdè òbílẹ̀ rẹ̀ òbí láti owó tó òbílẹ̀ náà rárá nìyẹn ní lẹ́yìn ìkàlọ́ wọn náà òkú tẹ́lẹ̀ nìyẹn kẹ́kẹ́ bàtà wọn lápò lórí ẹ̀kú mẹ́tẹ̀ẹ̀rẹ̀ bí àwọn ọ̀jẹ̀. Tó áfíìkì jẹ ẹnu. Láti rẹ̀ kọ́ ni ẹ̀nà àwọn ọmọ tó lówó lọ́wọ́ yẹn ti dá rẹ̀ kọ́ bá owó yẹ òbí láti ọjọ́ ọ̀gbọ̀n ìtàkìtì wọn ètò jẹ́ kí láti jáde jáde jẹ́ tó wọ́n tẹ́ ń dáàbò láti ẹ̀ láti ẹ̀ wọ́n ara rà tó yẹ́rọ jẹ́ pé kò lé ọjọ́ tó ti rí owó yẹn lọ́wọ́ àwọn ọ̀pọ̀ àní kò ní jẹ́ pé ó lè kó dàgbà tó bá kọjá ẹ̀dá mi ta. Èyí tí kò rí ti jìnnà àlè ń ti fa ú. Tó

wọ́n nínú kùránì ìdarí yọ àdúrà bẹ́ẹ̀ ní ìdábá ti rí àwọn àdúrà tó wà bẹ́ẹ̀ lọ́nà àti ọ̀rọ̀ bánà àfihàn àfihàn ní àpàmà pẹ́pàdù àbáwà bẹ́ẹ̀ aṣọ mọ́nà àdáńká ọ̀rọ̀ ọ̀rọ̀ mo sì ní máa ń wá àdìsíkù ní ọ̀rọ̀ àwọn àdúrà tó jẹ́ pé àdìsíkù àwọn ìdílé àpapọ̀ wọn. sílẹ̀ máa gbà náà wọ́n bẹ̀rẹ̀ wí pé ẹni tó bá ti wá ẹjọ́ bá rí owó pẹ̀lú ọ̀rọ̀ ìbàjẹ́ tó wá padà wá túbá tọ́ ẹgbẹ́gbẹ́ orí owó lọ́nà ìyàgbọ́ náà wọ́n wá tó wá padà wá túbá tọ́ ìjọba àwọn mọ̀ ní pé gbogbo máa tọ́ túbọ̀ níwájú ọlọ́run lóbi ìgbà tí túbá ọ̀bà tí ìgbésẹ̀ tí ọ̀bà tí ìsìn ọlọ́run bá kẹta àti bá àti kọ́nà kò ṣògbò àwọn àwọn olè láti gbà rẹ̀ ṣùgbọ́n ẹ bá ṣògbò owó ti rẹ̀ máa tú bá owó kan tó wọ́n máa ṣe owó rẹ̀ máa tààrọ̀ kó fún tó ọkọ̀ tí méjì mẹ́rin tó ọwọ́ ọ̀tún bá dáadáa wẹ̀ ló gba wọn kàkà kà ní wọ́n jẹ́ mẹ́rin kò sí wàhálà nìkan tó lè gbà sí àwọn jẹ́ wọn láì wà lóhùn tó yóò ti mọ̀ pé òun tú ká dáadáa ọkàn ń wà sí ìdí tọ́rọ̀ ọgbà tún bá rẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀

Ọ̀rẹ́ wọn ti kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kàn àjọ pé ah, àwọn ọ̀rẹ́ tí ó rọrùn láàrin ọdún lẹ́yìn ọ̀rọ̀ ìgbà tó ń ṣe wọn. So àwọn òfin ìṣẹ́jú Àwọn ẹwọ́n jẹ́ bí báyìí. So àìsí òun ẹ̀yìn ó kí wọ́n wọ́n ní ọjọ́ bá rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀ màá lọ́dún ọdún ló kí òun abẹ́ fún mi lẹ́gàá rẹ̀ tó gbogbo ohun tó kí rẹ̀ ló di ìyá rẹ̀ mọ́ yóò ní àwẹ̀ pẹ̀lú bó ti gbàgbówó ṣe kí ni ọmọ òun fi hàn. tọ́lá àwọn ẹ̀ka báyìí náà sọ ń gbọ́dọ̀ báyìí oríṣi ọ̀rọ̀ fún pẹ̀lẹ́ náà ń yàn pété káwọn wá fi àwẹ̀ ẹlẹ́nu òǹkà tó sọ fún aláìní pé ẹ bá gbà wípé òun ẹ gbọ́dọ̀ wá sí ìrẹ̀ wọ́n ní ẹgbẹ́ ní àgbà pé òun àbọ̀tí máa ní àwọn gbà pé irun àbẹ̀ẹ́sẹ̀ Ìjọ́rọ̀ bí ààrin mọ́ ìgbàgbọ́ yẹ ká máa kí ara kí ní ṣe ìgbà ń padà sí ọlọ́run tó mọ́ láàrùn. Ṣé wọ́n bẹ̀rẹ̀ nípa jàkà ìgbẹ̀sẹ̀lẹ̀ yẹ́ bẹ̀rẹ̀ ń san lọ tẹ́gbẹ́ ìyẹn tí yọ jàkà rẹ̀. Ìyẹn tó wá gbé ní ìsìn báyìí ìyẹn ẹ̀ ó tún wá èèyàn ó lára dúkìá rẹ̀ tó wà ẹ̀ ọgbọ́rọ̀ yọ. Ebi máa yọ gàgà ní owó yẹn ní láti rẹ̀, owó yẹn ti máa lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọ̀yọ̀ gàgà bẹ̀ náà nìyà. Ọ̀pọ̀ tẹ̀lé rẹ̀ ní pé ọ̀yọ̀ gàgà rẹ̀ náà nìyà, ọdún tí ó fi sẹ́kù sọ́wọ́ rẹ̀ náà nìyà. Sọ àwọn de ìsùnmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dé ìsùnmọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti máa ń sùn ìjọba ń jẹ́ bẹ́ẹ̀ kọ́sírù onáàrígbé yóò dín àwọn àrùn kan yọrùnwó onáàrí ìrìnjọba ti jẹ́ olóògùn mẹ́rin lórí áfírí àti ìṣàn wọ́n fàtílé alámàjẹ́ ẹni tí ó máa ti pẹ̀lú dábàbí tó bá jẹ́ pé bá jẹ́ ẹni tó bá jẹ́ ìbẹ̀rù a máa pàkàtì kọ́tù àdàmọ́ ti jámù òun nǹkan tó máa ń gba òun òun pẹ̀lú ìrìn àjò náà lè pa jámù nígbà míì òjò lè pa jámù dọ́jà àrídé òkú jámù lè dá dúró tí ò ní sí kọ́tù tọ́ kọ́tù náà tọ́ ó sì lè dá dúró tí ò ní sí lọ àbẹ́jà lè papọ̀ mọ́ ara wọn náà tọ́ jámù lè ká kó méjì pọ̀ ìtúrì àti asùn nínú ìlú àṣùbá táwọn àjàpọ̀ máa ìran zúrì ọ̀pọ̀lọpọ̀ zúrì àti asùn àti lóbìrì àti ṣá àwọn méjì méjì ẹwà ní ìdàpọ̀ máa wọn ara wọn tó àrídá jímọ̀ àti asùn àjàpọ̀ àrídá lóbìrì àti asùn pọ̀ kò kékeré tó méjì méjì ní ọjọ́ àwọn táwọn ń dàpọ̀ lẹ̀ pẹ̀lú rídìn tó jẹ́ pé ó fìdí múlẹ̀ tó jẹ́ pé àwọn ìmọ̀